deuteronomy orí kẹtàlá bí wòlíì kan bá hù láàrin rẹ tàbí ọkùnrin alálàá kan tí ó sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́ tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sọ fún ọ bá ṣẹ wípé ẹ jẹ́ kí a tẹ̀lé ọlọ́run mìíràn lẹ́yìn tí ìwọ kò tí ì mọ̀ rí kí a sì máa sìn wọ́n ìwọ kò gbọ́dọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alálàá náà nítorí pé olúwa ọlọ́run yín ń dán yín wò ni láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ olúwa ọlọ́run yín lẹ́yìn olúwa ọlọ́run yín ni kí ẹ̀yin kí ó máa rìn ó ní kí ẹ sì máa bẹ̀rù kí ẹ sì máa pa òfin rẹ̀ mọ́ kí ẹ sì máa gbá ohùn rẹ̀ gbọ́ kí ẹ sì máa sìn kí ẹ sì máa faramọ́ àti wòlíì náà tàbí alálàá náà ni kí ẹ̀yin kí ó pa nítorí tí ó sọ ìṣọ̀tẹ̀ sí olúwa ọlọ́run yín tí ó mú yín láti ilẹ̀ Íjíbítì jáde wá tí ó ti rà yín kúrò lí oko ẹrú láti tì ọ́ kúrò lí ojú ọ̀nà tí olúwa ọlọ́run rẹ fi lélẹ̀ lé àṣẹ fún ọ láti máa rìn nínú rẹ̀ bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó sì mú ibi kúrò láàrin rẹ bí arákùnrin rẹ ọmọ ìyá rẹ tàbí ọmọ rẹ ọkùnrin tàbí ọmọ rẹ obìnrin tàbí aya ọ̀kan àyà rẹ tàbí ọ̀rẹ́ rẹ tí ó dàbí ọkàn ara rẹ bí ó bá tàn ọ́ ní ìkọ̀kọ̀ wípé jẹ́ kí a lọ kí a máa sin ọlọ́run mìíràn tí ìwọ kò mọ̀ rí ìwọ tàbí àwọn bàbá rẹ nínú àwọn òrìṣà àwọn ènìyàn tí ó yí yín káàkiri tí ó súnmọ́ ọ tàbí tí ó jìnnà sí ọ láti òpin ilẹ̀ dé òpin ilẹ̀ ìwọ kò gbọ́dọ̀ jẹ́ fún un bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ fetí sí tirẹ̀ bẹ́ẹ̀ ni kí ojú kí ó má ṣe ro ọ́ bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dá a sí bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe bò ó ṣùgbọ́n pípa ni kí o pa ọwọ́ rẹ ni yóò kọ́ wà lára rẹ̀ láti pa á àti lẹ́yìn náà ọwọ́ gbogbo ènìyàn kí ìwọ kí o sì sọ ọ́ lé òkúta kí ó kú nítorí tí ó ń wá ọ̀nà láti tì ọ́ kúrò lọ́dọ̀ olúwa ọlọ́run rẹ tí ó mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde wá kúrò lé oko ẹrú gbogbo Ísírẹ́lì yóò sì gbọ́ wọn ó sì bẹ̀rù wọn kì yóò sì tún hu ìwà búburú bí irú èyí mọ́ láàrin yín bí ìwọ bá gbọ́ nínú ọkàn nínú àwọn ìlú rẹ tí olúwa ọlọ́run rẹ fi fún ọ láti máa gbé inú rẹ̀ pé àwọn ọkùnrin kan àwọn ọmọ bẹ́líálì wọ́n jáde lọ kúrò nínú yín wọ́n sì kó àwọn ará ìlú wọn sẹ́yìn wípé ẹ jẹ́ kí a lọ kí a máa sin ọlọ́run mìíràn tí ẹ̀yin kò mọ̀ rí nígbà náà ni kí ìwọ kí ó béèrè kí ìwọ kí ó sì ṣe àwárí kí ó sì béèrè pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣìkíyèsí bí ó bá ṣe òtítọ́ tí òun náà bá sì dá yín lójú pé a ṣe irú nǹkan ìríra bẹ́ẹ̀ nínú yín kí ìwọ kí ó fi ojú idà kọlu àwọn ará ìlú náà ní tòótọ́ láti run pátápátá àti òun àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ àti ohun ọ̀sìn inú rẹ̀ ni kí ìwọ kí ó fi ojú idà pa kí ìwọ kí ó sì kó gbogbo ìkógun rẹ̀ sí àárín ìgboro rẹ̀ kí ìwọ kí ó sì fi iná kun ìlú náà àti gbogbo ìkógun rẹ̀ pátápátá fún olúwa ọlọ́run rẹ̀ kí ó sì máa já sí òkìtì láéláé a kì yóò sì tún tẹ̀ ẹ́ dó mọ́ kí ọ̀kan nínú ohun ìyàsọ́tọ̀ náà má sì ṣe mọ́ ọ lọ́wọ́ kí olúwa kí ó lè yí padà kúrò nínú ìmúná ìbínú rẹ̀ kí ó sì máa ṣàánú fún ọ kí ó sì máa ṣe ìyọ́nú rẹ̀ kí ó sì máa mú ọ bí sí i bí ó ti búra fún àwọn bàbá rẹ̀ nígbà tí ìwọ bá fetí sí ohùn olúwa ọlọ́run rẹ̀ láti pa gbogbo òfin rẹ̀ mọ́ tí mo pa láṣẹ fún ọ lé òní láti máa ṣe èyí tí ó tọ́ lé ojú Olúwa Ọlọ́run rẹ